pẹ̀lú ògbó ọlọ́run yóò rí bẹ́ẹ̀ ìyà ti pọ̀ jù. báwo ni a máa máa mú kéèjì gbogbo àwọn tó ń lọ yìí báwo ni wọ́n ti lè lọ kàńpé báwọn ti lè lọ rálì fún ẹni ọdẹ fati ká dúró kí gbogbo wa ká wà níṣọ̀kan yorùbá nation. no going back. no going back àwa tá à ń jà fún ilẹ̀ òmìnira Yorùbá àwa la jà lọ́dọ̀ yìí abẹ́kẹ́ bá wa sọ one or two things lórí ìkàtẹ́ ẹ rí lórílẹ̀ èdè Nàìjíríà bóyá àwọn ọmọ yín tẹ́ fowó tọ́ tí ó yẹ kẹ́ ti máa jẹun wọn tán rí kankan fi ránṣẹ́ sí yín nílé táwọn ṣẹ̀ tó wá ràn yàn gàrí sí yín bóyá àwọn ló pè yín abẹ́kẹ́ bá a sọ àwọn kankan tẹ́ rí lórí location four one nine tá a wá kúrò nínú ẹ̀ bàbá ní tẹ́ bá rí lórí ilẹ̀ lórí àmín gbogbo wa náà lájẹ nàìjíríà ọ̀rọ̀ rẹ̀ lájẹ àníjìyà àmín Ọlọ́run ṣàánú. hello mo kí wa mo kí wa o orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kòwé òun lẹ ti gbọ́ yìí ah, nígbà tí àwọn èèyàn wa tí wọ́n ń ṣe rally káàkiri tí wọ́n àti awareness lára àwọn nǹkan tí aráàlú ń sọ òun lẹ ti fi ti ara yín gbọ́ yẹn ó ti sú everybody ọmọ yorùbá jẹ́ á lọ lé ẹ má fọ̀tẹ̀ ṣe gbogbo nǹkan tinubu kọ́ ló máa rúùlù bọ́ bá gbé fún ṣètìmá lẹ fẹ́ dìbò fún ẹ má hanra yín lè mọ̀ ọ̀tẹ̀ ó tẹ̀yìn ọmọ yorùbá rí ẹ̀yin ìran mi ẹ jí lójú oorun yín ẹ má rò wípé bóyá èètì èmi ò èètì Tinubu ṣùgbọ́n òtítọ́ la máa sọ Tinubu nìkan ni ènìyàn tó ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀yin Yorùbá ẹ dẹ̀ fẹ́ fi ọ̀tẹ̀ ṣe gbogbo nǹkan títí títí tí torí ènìyàn ẹyọ kan ṣoṣo ẹ fẹ́ sọ more than sixty million ènìyàn sínú ìgbèkùn ayérayé tẹ́ ẹ bá fi lè ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí tí muslim muslim ticket tó jẹ lọ ẹ jìyà o ìrandíran yín ó jìyà hmm. ó dẹ̀ yìí pé gbogbo bá ṣe tú àwọn àṣírí yẹn fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ ń fi ikú lágídí ṣẹ̀mọ̀ ẹ máa ń dúró kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn kó ṣẹlẹ̀ sí yín kẹ tó wá máa plan nǹkan tẹ fẹ́ ṣe <laughs> ṣùgbọ́n tẹ bá survive ilé ilẹ̀ Yorùbá tí ẹ bá survive nǹkan tí mo rí níwájú ilẹ̀ Yorùbá ẹ̀ tó ń bọ̀ yìí wàhálà rẹ̀ ilẹ̀ Yorùbá kò ń ṣe nílẹ̀ yorùbá nìkan káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni ilẹ̀ yorùbá ni ìrántí tèmi ohun tèmi rí nílẹ̀ yorùbá kò ń ṣe nǹkan tó dáa ló ń bọ̀ ọlọ́run kún fún àdúrà gidigidi kún fún àwẹ̀ ẹ̀yin religion leaders ẹ jẹ́ preach prosperity mọ́ ẹ ṣe àlàyé fún àwọn ènìyàn ní chọ́ọ̀chì ohun tó yẹ kí wọ́n mọ̀ ní mosque ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ sọ òtítọ́ ohun tẹ́ ẹ rí yorùbá níwájú torí ẹ jẹ́ sọ̀kan fún yín o tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá sọ tó bá padà wá ṣẹlẹ̀ gbogbo ẹlẹ́dàá àwọn ọmọ kéékèèké innocent people tí wọn ò mọ̀ kankan ó yàtọ̀ fún àwọn tó gbọ́ tó mọ̀ tí wọ́n sọ tó fi gún lágídí ṣùgbọ́n àwọn tí wọn ò mọ̀ tó yẹ kó mọ̀ tí ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ́ ẹ parọ́ fún abìyín o abìyín o ṣùgbọ́n tó bá wá délẹ̀ tán ìwọ̀nba yín tẹ bá kù nílẹ̀ yorùbá èmi ọlọ́run ní ká yàgò fún ọ̀tẹ̀ ẹ fàyè gba ìfẹ́ ọ̀tẹ̀ òun ló sọ ilẹ̀ yorùbá di oko aṣálẹ̀ kò tí ì yé yín pé ilẹ̀ yorùbá ti di oko aṣálẹ̀ torí gbogbo àwọn mansion oríṣiríṣi nǹkan tẹ ẹ ti bìlíìfì pé mansion nìkan téèyàn bá ti kọ́ mansion tó ń gun big car that is the end of life àbí no there is more to life than that àìmọye mansion tí ó dilẹ̀ pẹ̀pẹ̀ àìmọye machine expensive cars yín tí ẹ ò ní lè lò mọ́ ká belong to any mìíràn tí ẹ ò ní ní àṣẹsí mọ́ ṣùgbọ́n ibikíbi tí ẹ bá wà ẹ padà rántí wípé ẹ gbọ́ o ẹ gbàgbọ́ ni ṣùgbọ́n ẹ ní ní mo mọ ní mo mọ̀ dájú gbangba gbangba wípé kò ní ní kò ní sí second chance <clears throat> ìwọ tó wá jẹ́ Yorùbá nation campaigner tí ìwọ náà tó mọ oríṣiríṣi tó ń gbọ́ oríṣiríṣi nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà láà pariwo yorùbá nation yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ní o mọ nǹkan tó fẹ́ ṣé èèyàn tí ò mọ nǹkan tó fẹ́ òun ló fẹ́ mọ nǹkan tí ó yẹ kó ṣe tí ènìyàn bá bọ́ síta tí wọ́n bá torí nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ yorùbá jẹ́ ṣàlàyé ẹ̀ fún yín òun ni wípé kí wọ́n tó bọ́ síta sọ̀rọ̀ nípa yorùbá nation wọ́n ti rí ìdí yín bíi book back to back ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá lẹ máa ń láìkì pé ẹ kì í fẹ́ ṣe anything sacrifice láti achieve nǹkan tó máa last longer in life gbogbo ọmọ Nigerians everything shortcut lẹ máa wá shortcut yẹn náà lẹ ṣe títí títí títí tẹ fi lẹ péré irọ́ pilẹ̀ Nàìjíríà tẹ wá mọ irọ́ lórí irọ́ lẹ́nu báyìí ó ti dà báyìí ó lọlẹ̀ lójoojúmọ́ báyìí ní títí tó fi máa fìgbẹ́ lélẹ̀ tán pátápátá as a matter of fact ṣíìpì yẹn gan ti sink kò sí kankan tó lè gbé jáde mọ́ gbogbo ilé ìtẹ̀sí rí ìrànlẹ̀ rálẹ̀ ni ṣe rí ẹ̀kan náà tí gbogbo kíní ìbá máa ṣe wá ẹ máa máa wòye pé ṣé ayé ibòmí ilẹ̀ wà tẹ́lẹ̀ tẹ́ṣẹ̀ transáyé sáyé ilé ni ó ti ń súnmọ́ báyìí <laughs> àwọn tí wọ́n ti mọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wà nínú Yorùbá nation ó wù yín bó ṣe ka yín lára kẹkàn rí èèyàn kan láì ṣe wàhálà láì ṣe gbogbo àwọn sacrifice tó yẹ ká ṣe and everything ẹ ti rò wípé ìwọ̀nba ruwo awareness tá à ń pa lórí social media yẹn òun lẹ máa fi gba Yorùbá nation àti ìwọ̀nba rálì kéékèèké tá ṣe tó bá jẹ́ wípé bí ó ṣe rọrùn láti gba orílẹ̀-èdè nìyẹn àìmọye fámìlì tó wà láyé tí wọ́n pọ̀ gan-an ni wọ́n sì ní owó wọn á ti dá dúró àsìkọ́ńtì òtítọ́ lèmi máa sọ fún yín ẹ ò tí ì ṣe nǹkan kan rárá rárá rárá ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń tàn yín lénìí tí ẹ̀yin náà ń tanra yín ẹ ti wọ́n ti rí pé ẹ nídìí èèyàn tó máa fún yín ní ẹnu dúdú nǹkan tí ò lè ṣẹlẹ̀ ti tánítì tá a sọ fún pé ó máa ṣẹlẹ̀ lọ́la lọ́la lọ́la wọ́n wá sọ yín di dìdìrìn wọ́n wá ń ti orí yín síbí wọ́n ń ti orí yín síbí ohun tí ó wù yín láti gbọ́ wọ́n ti mọ̀ tó bá ti bọ́ síta wọ́n á wá sọ ohun tó wù yín láti gbọ́ fún yín tẹ́ bá ti wá gbọ́ ẹ mọ̀ ṣe ràn dàn ràǹdàn kiri ẹ máa bìlíìfì pé èèyàn kan lè ṣe rárá yorùbá nation ń ṣe fámílì èèyàn it belongs to gbogbo ọmọ ilẹ̀ yorùbá tí àwọn kan bá ń gbìyànjú pé ká máa ṣiṣẹ́ yẹn lọ wẹ́rẹ́ tí ẹ̀yin kan sọ wípé wẹ́rẹ́ yẹn ó ti slow jù ẹ fẹ́ débẹ̀ gbì èmi sọ fún yín ó ti pẹ́ títí sọ yìí nírọ́ ti fẹ́ pa fún yín àbí kò yé yín kò sí ibi tí wọ́n ti ń rìnrìn àjò tó ti ń gba yorùbá tó ti ń gba a new nation níwọ̀n bá pé ní sí ìgbà tá a bẹ̀rẹ̀ yìí mo bi yín sacrifice mélòó lẹ ti ṣe ṣé àwọn àbòsí tẹ máa ń ṣe káàkiri tó jẹ́ wípé Yorùbá Nation movement ẹ ti gbé sẹ́gbẹ́ kan favourite lẹ ń wá kiri orí social media ẹ eléyìí ni mo love ẹ eléyìí ni mi ò láìkì eléyìí ló gùdù eléyìí ló máa ń recognize mi ẹ àwọn kan tẹ̀ sọ wípé ah èmi ò lọ sórí ibẹ̀ yẹn o ẹ torí wọn ò ní jẹ́ kí sọ̀rọ̀ ẹnu mi bó ṣe wù mí it is not a matter of ọ̀rọ̀ ẹnu ẹ bó ṣe wù ẹ́ yorùbá nation kò ní kankan ṣe pé ẹ ó ní láti fẹ́fọ́ èèyàn kan ìjọ tí ẹ bá tó gbà wípé iṣẹ́ la ní láti ṣe yorùbá nation gbígbà kì í ṣe ọ̀rọ̀ ẹnu reality ni by now níbi tí ọ̀rọ̀ yorùbá nation dé dúró ó yẹ kó ti mọ̀ wípé irọ́ lásán ò ṣe òtítọ́ nìkan olólè mú wa délẹ̀ lérí níwọ̀n ìgbà tó yìí jẹ́ pé irọ́ yẹn lẹ̀ ń gbé dání ẹ máa nìṣó ẹ máa tanra yín ọ̀rọ̀ ẹnu ògbẹ́ yorùbá nation tọrọ ẹnu bá gbà ni ẹ mọyì ẹnu ta ti jà lórí social media táwọn kan ti jà jà jà jà jà jà tó ti sọ tí gbogbo inú yín dùn ṣùkù tẹ́ ẹ̀ ń dùn ṣẹ̀kẹ́ ó yẹ kí gbogbo ẹ ti délé báyìí sìn ó yẹ kí ẹ ti máa ṣe passport kí gbogbo ẹ ti jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ mú passport tẹ́ mú gbogbo ẹ̀ gbogbo àbòsí tẹ́ ṣe gbogbo ìgbà yẹn òun dà báyìí àbòsí ò dáa bí irọ́ bá lọ fógún ọdún ìrìn fàájì ọjọ́ kan ni fún òtítọ́ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró sí nìyẹn ó jẹ́ tètè ta mọ́ra a tún ti fẹ́ wọnú ọdún twenty twenty three àwa wí tán wọ́n ní ọgbọ́gbọ́n tó fẹ́ fi kó yín wọnú twenty twenty three rárá o ṣé ẹ rí mọ̀ àwọn tó ti promise yín ní ọdún yìnyín ibẹ̀ yẹn ni kẹ́ ẹ rọra jókòó sí ọ̀dọ̀ wọn yẹn náà ni kẹ́ ẹ ti béèrè pé dandan dandan wọn ní láti kó yín wọ ọbẹ̀ nínú ọdún yìí how many days to twenty twenty three àwa ń dúró àwa ń wò yín o ṣùgbọ́n ní tèmi o mo mọ òtítọ́ kò sẹ́ni tó sì lè parọ́ fún mi nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé òtítọ́ ni mo dúró lé lórí ó lè korò bí jogbo ó lè mú ìyà dání ó lè mú ìbà lórúkọ jẹ́ àti oríṣiríṣi bí ènìyàn bá bà mí lórúkọ jẹ́ bí ọlọ́run bá bà mí lórúkọ jẹ́ lórí òtítọ́ wàhálà mo ti wà òkè èmi kì í ṣe wàhálà tí necessary lórí ẹni nǹkan tí ò ṣe kínní gbogbo kinní tá à ń sọ yìí gbogbo wa ló bìlọ́ǹgì sí báwo lèmi nìkan ṣe máa dayadé yìí lè dayadé o ìwọ̀nba tí mo bá lè ṣe ni máa ṣe ìwọ náà ṣe ìwọ̀nba tó bá máa ṣe tó lágbára láti ṣe ní òtítọ́ ṣùgbọ́n o tí gbogbo wàhálà yìí bá wá já sí pàbó gbogbo yín tí ẹ̀ ń ra irọ́ kiri tí ẹ gbógun ti movement yìí pẹ̀lú voice note òfò tẹ máa ń rìlẹ́sì kiri àti irọ́ òfò tẹ máa ń pa kiri àti ìbàjẹ́ tẹ̀ ń ṣe kiri ká ẹ mọ̀ wípé ẹ̀yin ni ẹ̀yin ni orúkọ yóò sì ní kúrò ní ìwé ìtàn ẹ má rò wípé wọn ò mọ̀ yín o àwọn tí wọ́n bá wá rin ìrìn àjò yìí nínú movement yìí wọ́n wò wá back to back wọ́n ní gbogbo nǹkan tó ń lọ dúró di ìgbà tí wọ́n bá máa ṣí ìwé ti family ẹ̀ fún ẹ̀ wọ́n ẹlòmíràn wọ́n á ṣí ìwé fún wọ́n á sọ story ayé ẹ̀ fún ipa tó kó nínú movement yìí ó ti bà ayé family ẹ̀ jẹ́ ó ti borúkọ ara ẹ̀ jẹ́ àwọn ọmọ tó bí ọjọ́ ọ̀la wọn ó ti sọnà sí i kò tí ì lè yẹ yín nísìn keep doing it ní tèmi o àti ìdílé mi òtítọ́ la gbé dání yorùbá nation la dẹ̀ gbé dání lótìtọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí àwọn leaders tí mo nígbàgbọ́ ní wọn tí wọ́n ṣe lọ yìí títí dópin èmi support o bẹ́ẹ̀ ni torí wípé ẹnìkan kì í jáwàdé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yẹ kó jókòó kó relax ire o.